سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا أدوقف ألم الله أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takujọ látinú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam èyí tí a ń gbé ọ̀nà ni ọ̀rọ̀ nípa àwẹ̀ an abdullahi ọmọ alaasi radiyallahu anhuma kọlọmọba yọnisu wọn àti bàbá rẹ̀ أخبر النبي صلى الله عليه وسلم أني أقول والله لا أصمن النهار أني إركا أنبوى محمد صلى الله عليه وسلم ويكي من عبد الله وما عمرو mo ń sọ wípé wàláhi mo fi ọlọ́run ọba búra làásùmánà nahar gbogbo ọ̀sán gbogbo ọjọ́ ayé máa máa fi gbà àwẹ̀ ni wàlá àkùmánà lẹ́yìn bákan náà gbogbo òru èmi abdullahi ọmọ amr máa máa fi yan náfìlà ni máa lópin ìgbà tí n bá ń bẹ láyé gẹ́gẹ́ bí a ṣe máa ipe àwọn ẹni ìṣíwájú wa wọn a máa fẹ́ràn ìsúnmọ́lọ́wọ́ ọba púpọ̀ sábẹ́ yìí ó wo pé lára nǹkan tó ń lè ṣe ní ìsúnmọ́ ọlọ́wọ́ ọba òun náà ni pé kó máa fi gbogbo ọjọ́ ayé òun gbàwẹ̀ kó ń dẹ̀ máa fi gbogbo òru òun kó máa fi yan náfìlà eléyìí ló mú sábẹ́ yìí ló fi búra pẹ̀lú ọlọ́wọ́ ọba ipe gbogbo ọjọ́ ayé òun òun ma ìgbà rẹ̀ ni gbogbo òru ayé òun òun ìmọ̀ àyànná fílà ni kágbáwẹ̀ ìṣe olóore ni káyànná fílà lóru ìṣe olóore ni ṣùgbọ́n kí ni ìyà tí ìsìláàmù tó kọ sí nǹkan tí sàábé yìí sọ pẹ̀lú kó tún búra lé lórí sàábé yìí wá ń sọ fún wa ó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ìró dọ́dọ̀ rẹ̀ wípé òun búra ipò wọn máa fi gbogbo ọjọ́ ayé òun gbàwẹ̀ òun ó máa fi gbogbo òru òun gbàwẹ̀ faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́wọ́n ọba ìgbà tó gbọ́ eléyìí ó ní tó sọ fóun ò ní pé anta alladhi qulta dhalik ló sọ báyìí báyìí fa mo wá sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba pé qad qultuhu abi anta wa ummi rasulallah ó ní bẹ́ẹ̀ ni ìrò òjíṣẹ́ ọlọ́run bá mo sọ bẹ́ẹ̀ mo búra pẹ̀lú ọlọ́run pé gbogbo òru mi máa ma fi yẹn náfìlà ni gbogbo ọ̀sán mi máa ma fi gba àwẹ̀ ni qal ó òjíṣẹ́ ọlọ́run bá wá sọ báyìí pé fa innaka la tastati'u dhalik eré abdullahi ọmọ amúrù eléyìí tó búra pé ó máa ṣe yìí nǹkan tó lágbára àti ṣe ni fasum wa aftir iṣẹ́ olóore ni ká ń tòótọ́ ṣùgbọ́n máa gbà má gbà nígbà míì gbà nígbà míì má gbà nígbà míì wọ́kùn wọn náà iṣẹ́ olóore ní ká máa yan náfìlà lóru tòótọ́ ṣùgbọ́n máa sùn náà má fi gbogbo òru rẹ̀ yan náfìlà wọ́n sún mi náà ṣáàrì sálásàtà àyà nínú oṣù kọ̀ọ̀kan máa gbàwẹ̀ ọjọ́ mẹ́ta fa inal hasanata torí pé iṣẹ́ olóore kan téèyàn bí a ṣe amsaliha ọlọ́run ọbó fi sànyàn ní láàdá mẹ́wàá tó o bá gbọjọ́ mẹ́ta nínú oṣù kan bí ìgbà tó o fi gbogbo oṣù náà gbà àwẹ̀ ní òrì torí pé láàdá tó o padà rí láàdá ọgbọ̀n ni torí náà eléyìí ni tó dáa fún ẹ wàhálì kàmíṣlò síyámi dáa eléyìí gbà tí wọn fi gbogbo ọdún tó fi gbà àwẹ̀ ní òṣè rí kúltù inni làwùtí kò afdọ́lá min zálìkì sàábé yìí ní ìrò òjíṣẹ́ ọlọ́wọ́ bá mo lágbára ju pé kí n máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù lọ náà kágbáwẹ̀ iṣẹ́ olóore ni gẹ́gẹ́ bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ ó ní mọ̀ sọ́mọ yawman fi sabilillah báàdà allahu wájà wà ní náà rí kharifa ẹni tó fi lè gba ọjọ́ kan tó gba ọjọ́ kan ọlọ́run ọba yóò distance irú èèyàn bẹ́ẹ̀ kúrò níbi iná fún nǹkan bíi seventy years òun lọ́lọ́wọ́ fi distance ojú rẹ̀ kúrò níbi iná ṣùgbọ́n sábẹ́ yìí wá wo ipe ókè tó bá fi gbogbo ọjọ́ ayé òun gba àwẹ̀ eléyìí ṣe olóore ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa ipe ẹ̀sìn wa ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn wa kò ń ṣẹ̀sìn lé kókó anabi sallallahu alayhi wa sallam tó sọ pé tó bá gba àwẹ̀ ọjọ́ kan lójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba ó distance irú èèyàn bẹ́ẹ̀ kúrò níbi iná fún seventy years òun náà ló tún sọ fún sàábé yìí pé èyí tó fẹ́ rawọ́ lé yẹn n tó lè ṣe ni máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù èyí náà dáa fún ẹ ó tó fún ẹ torí pé ẹni tó bá ṣiṣẹ́ olóore kan láàdá mẹ́wàá ní ìgbà ó kéré jùlọ àfi tí ò bá ṣe dáadáa lókù ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni man jẹ́ abil hasana falahu ashru amsaliha ẹni tó bá ṣiṣẹ́ dáadáa kan yóò gba ìlọ́po mẹ́wàá rẹ̀ ó lè le jù bẹ́ẹ̀ lọ ó di pẹ́ǹ lórí bó bá ṣe tún ṣe é sí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam try láti discourage sàábẹ́ yìí lórí nǹkan tó búra lé lórí nípa pé ó lè ṣe ń tó olóòfẹ́ ṣe yìí eléyìí ó kì í ṣe nǹkan tó ṣe yí pé ó bá a mu sábẹ́ yìí òun wò ó pé ọ̀rọ̀ bẹ́yàn bá ṣe lágbára sí ni ó sọ fún anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ipe inni la utiku afdola min zalik mo lágbára ju pé kí n máa gbàwé ọjọ́ mẹ́ta lọ nínú oṣù qala fasum yawman wa aftir yawmayn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tó bá lágbára jù báyìí lọ fasum yawman gbà ní ọjọ́ kan wà after yawmain ọjọ́ méjì má gbà tó túmọ̀ sí wípé anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ fún pé kó fi ìdá kan ìdá mẹ́ta ọdún kó fi gbàwẹ̀ ìdá méjì ìdá mẹ́ta tó kù kéè máa jẹun lọ́sàn kéè máa mu lọ́sàn anabi sallallahu alaihi wasallam tún encourage ẹ lórí eléyìí ipe tó bá rí pé ó lágbára ju òun gba ọjọ́ mẹ́ta lọ ṣé bí mo ṣe sọ yìí kultu inni la utiku afdala min zaliki olóhùn tó sọ fún pé ìròjíṣẹ́ ọlọ́run ọba mo lágbára kọjá kí n máa gba àwẹ̀ ẹyọ kan kí n má gbà fọjọ́ méjì kí n gbà ní ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin kí n má gbà lọ́jọ́ mo lágbára kọjá eléyìí kọ́ọ̀lá fọ̀sùn yẹ́wò mọ́ni wà áfítẹ̀rẹ̀ yẹ́wò mọ́ni òjíṣẹ́ ọlọ́run ọba ní tó bá rí bẹ́ẹ̀ gbà lọ́jọ́ kan má gbà lọ́jọ́ kejì fàdálìkà síyàmù dáúdà aleyhisselam eléyìí ni àwẹ̀ tí ànábì dáúdà máa ń gbà aleyhisselam wàwọ̀ abdullu síyàm òun ni àwẹ̀ tó dáa jùlọ téèyàn bá ní òun ní okun àti gbàwẹ̀ òun ni àwẹ̀ tó dáa jùlọ téèyàn bá ní òun ní okun àti gbàwẹ̀ fọkúltù ìnìlà òtíkù abdullamin dhalik ó ní mo tún sọ pé èrò òjíṣẹ́ ọlọ́run bá mo lágbára jù báyìí lọ fàkọọ̀lẹ̀ la abdullamin dhalik òjíṣẹ́ ọlọ́run ọba ní kò sí i tó dáa jù yìí lọ kò sí i tí ó dáa ju eléyìí lọ wọ́n fi rí wáyá nínú ẹgbàá wá kan òjíṣẹ́ ọlọ́run ọba ní làásọ́ ọmọ fọkàn sómi ákìdá kò sáwẹ̀ tó dáa àwẹ̀ ọmọ ẹ̀yà mi dàúdà àlẹ́sàlátù sàlám ṣàtìrì dáhàr òun ni ká fi dájì ọdún gbáwẹ̀ fọsún yẹ́wùmán wà áfítẹ̀rẹ̀ yẹ́wùmán gbà ní ọjọ́ kan mọ́gbà ní ọjọ́ kejì anabiwa muhammad sallallahu alaihi wa sallam tá a bá wo bó ṣe andu kéèsì sábẹ́ yìí ó rí pé ni tó lókun láti ṣiṣẹ́ ìjọsìn ni ṣùgbọ́n iṣẹ́ ìjọsìn náà nǹkan téèyàn gbọ́dọ̀ fi làákàyè sí ni tí òfin ní ní ìpalára fún ara eléyìí ni tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó ń wò fún nínú àwọn ẹgbàá wa mi gẹ́gbó ṣe mẹ́nu sọ̀hì muslim anabiwa muhammad sallallahu alaihi wa gba tó encourage ẹ̀ pé tó bá lo lágbára gbàwẹ̀ tí anabi dawud tó máa ń gbà oníwàkánà abadannas anabi sallallahu alaihi wasallam anabi dawud òun lẹni tó fi sin lọ́n jù nínú àwọn èèyàn tó bá ló lókun irú àwẹ̀ yìí tó ń gbà yìí ló lè gbà ṣùgbọ́n kó ló fẹ́ máa fi gbogbo ọjọ́ ayé ẹ̀ gbàwẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam takò yẹn ló fi sọ yìí pé máa sọ́ọ̀mà máa sọ́ọ̀mà abad ẹni tó bá ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbàwẹ̀ òláwẹ̀ ẹni tó bá ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gba àwẹ̀ irú èèyàn bí ò láwẹ̀ torí pé ó ti ṣe àṣejù níbi ìjọsìn ṣùgbọ́n ẹni tó ṣe wípé òun ní okun àti gbà lónìí má gbà lọ́la tó ṣe wípé yóò padà di pé ìdajì ọdún ló fi gba eléyìí tí agbára rẹ̀ bá gbé bá láìfi ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wa sallam a máa kọ̀nsídà àwọn sàábé púpọ̀ ní gbogbo iṣẹ́ ìjọsìn tí ó bá ṣe tó bá rí wípé àwọn sàábé fẹ́ ṣe nǹkan kan torí pé kíní lè fẹ́ jẹ́ nǹkan tí ó nira fún wọn àwọn náà láti lè dẹ́ lópin ìgbà tó bá ṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fi aláwáǹsì rẹ̀ lẹ̀ fún wọn afun láwọn àpèjúwe kan lọ́sẹ̀ tí ó kọjá nípa pé anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam níbi iṣẹ́ hajj àwọn sàábẹ́ àníyàn tí wọ́n ní òun ni pé hajj táwọn fẹ́ lọ ṣe yìí àwọn ò ní bọ́ra lẹ̀ àwọn onímọ̀ súnmọ́bìnrin àwọn ọ̀hún ti tán abá tó parí iṣẹ́ gbogbo áàjì pátápátá ṣùgbọ́n jíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wọn oníkan tu ara lẹ̀ oníkan bọ́ aṣọ lẹ̀ kan máa súnmọ́ àwọn ìyàwó wọn tán mú dání títí di ọjọ́ kẹjọ oṣù zulhijja tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ áàjì gangan ìgbà tí wọ́n parí umra eléyìí ni tánẹ́ muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn àwọn míì wo pé irú ojúṣe ọlọ́run bá ìjọsìn la fẹ́ ṣe anamsọ allah salam ó sọ fún wọn pé nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni ṣùgbọ́n òun ò ṣe àwọn àwọn kílé tó òun ò fi ṣe orílẹ̀ ustekbaltu min amri mastekbaltu masuktul adìyà onípẹ́pẹ́ mi náà mo mọ tí mo padà mọ̀ ní ẹran tí mo fàdání mi bá ti fàdání ṣùgbọ́n ẹran tí mo fàdání yìí òun ló fà á tí mi ò fi lè ṣe tí mo ní ẹ ṣe yìí so gbogbo àwọn sahaba ridwanullahi alaihim anabi sallallahu alaihi wasallam ti si bi nkan yẹn afẹni tó náà bá fẹ́ràn dání banabi sallallahu alaihi wasallam ṣe fẹ́ràn dání bẹ́ẹ̀ náà làwọn iṣẹ́ ìjọsìn yòókù náà bó ṣe correct wọn bí àwẹ̀ gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé anabi wa muhammad sallallahu alaihi wasallam aláàánú ni oníkẹni ẹni tó ṣe pé tó bá bá wọn mùsùlùmí bóun náà olórí dáadáa ni ṣùgbọ́n kálá fẹ́ ṣe ìjọsìn agbọ́dọ̀ mọ gáìdì ìjọsìn tá à ń ṣe káwo ṣe lè ń bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n ọba àbí kò sí ìbámu kò sí ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ara wọn tán láwọn ò ní fẹ́ yàwó nítorí pé kí ni àwọn fẹ́ súnmọ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó bínú ngbà tó gbọ́ gbólóhùn yẹn débi pé wọ́n rí pípín ojú rẹ̀ ó ní mo páyọ̀ ọlọ́wọ́n ọba ju gbogbo yín lọ bẹ́ẹ̀ lè bí fẹ́yàwó kó lóòní fẹ́yàwó torí pé o fẹ́ súnmọ́ ọlọ́run ọba eléyìí kì í ṣe ìlànà anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó pàkíyèsí sàábé yìí sí wípé má sọ wípé ó máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gba àwẹ̀ má gbọ́jọ́ mẹ́ta ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ gbọ́jọ́ kan má gbọ́jọ́ méjì mo tún lágbára jù bẹ́ẹ̀ lọ ó dá tó ṣe ni wípé gbà lónìí má gbà lọ́la eléyìí ni àwẹ̀ anabi dawud alayhisalatu wasalam wa kana abadal bashar kò rẹ̀ sẹ́ni tó sin lọ́wọ́ ọba tó sàbẹ̀ ìwò pò ń tún lágbára jù báyìí lọ olóhùn lágbára ju eléyìí lọ ṣùgbọ́n anabi sọ̀rọ̀ lásán jẹ́ kó mọ̀ wípé kò sí tó dáa ju eléyìí lọ ipe mò ń gbáwẹ̀ àwẹ̀ tí mò ń gbà yìí mo fi ń wo ojú rí ọlọ́mọ ọba kò sí tó dáa ju àwẹ̀ anabi dawud alayhisalatu wasalam lọ náà ọ̀nà míì náà ń bẹ tí yẹn máa fi gbáwẹ̀ lára ọ̀nà yẹn ò ní kí yẹn gbà lera tó bá yá kó stọ́pù kó tún jẹun lọ tó bá yá yóò tún gbà lọ anẹ́bùsọ̀ lásán àmọ́ ṣe léyìí eléyìí kò sí nǹkan tí ó ń bẹ ṣùgbọ́n èyí tó dáa jùlọ òun nìyí tó ṣe wípé ó bá arí ń kálukú mu jùlọ lẹ́yìn iṣẹ́ ọ̀ranyàn tí ọlọ́wọ́n ọba tó lábọ̀ wá lọ́rùn iṣẹ́ náà fílà àmú tí ó bá bá ara ẹnì wa àmú ẹlòmí ń bẹ tó ṣe wípé tó ń bá gbáwẹ̀ ó dá wa láàbọ̀ rẹ̀ lọ́rùn ni tó bá yanjú yìí tó jọ́ràn yàn bó bá ṣe àwẹ̀ ọjọ́ mẹ́ta ló lè gbà láàrin oṣù ni iṣẹ́ olóore náà ni gẹ́gẹ́ bá náà sọ̀lá sàn bó ṣe encourage abdullahi bin amir bin al-as radiyallahu anhu so mọ̀ pé tó ń bá gbélé yìí kò ń ṣe nǹkan tí ó tẹ̀ lára wọn kó mú yẹn ẹlòmíì dẹ̀ ní monday sọ́ọ̀sẹ̀ òun ló rọ ọlọ́run ẹlòmíì monday nìkan náà ló rọ ọlọ́run that is kó gba àwẹ̀ ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ kan ó rọ ọlọ́run iṣẹ́ olóore náà ni bẹ́ẹ̀ ni àwẹ̀ 13 14 15 bẹ tá pè ní tán pè ní àwẹ̀ ayamul beach kagbà 13 14 15 eléyìí náà iṣẹ́ olóore ni kálukú òwò nǹkan wo ló bá ara òun ṣùgbọ́n káwò pé lágbájá máa ń ṣerú nǹkan báyìí èmi náà fẹ́ ṣerú ẹ̀ tó bá ṣe pé nǹkan tí ó tẹ́ lára wa ni ká má dábò into ẹ̀ torí pé islam gun òfẹ́ ká nira wa lára lẹ́yìn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí iṣẹ́ olóore àmú ìta abalagbára ń bẹ̀ ni wọn ló jẹ́ pé ìyàwó aisha radiyallahu anha ó ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní ahabul a'mali ilallahi aduwamuha wa in iṣẹ́ tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ nú àwọn ṣe olóore tí yẹn ṣe ó ní tó wà continuous kódà kó kéré ẹni tó ṣe yí pé àwẹ̀ 13 14 15 ló lè gbà tó ṣe yí pé ó jẹ́ nǹkan tí ó rọ ọlọ́run nínú oṣù kọ̀ọ̀kan tó bá continue ẹ̀ ní ó dájú ẹni tó ṣe yí pé òun mú ìtóhun ò lè continue lọ bẹ́ẹ̀ náà làwọn ṣe olóore yòókù torí pé ẹ̀sìn ò fẹ́ ká ṣiṣẹ́ olóore kan ká máa regret ẹ̀ léta bí gbàtà ṣòfò ládàtà tó yẹ ká gbà ń bẹ̀ ni so anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sallam a máa sọ fún àwọn sahaba radwanullahi alayhim nípa wípé àwọn ṣe olóore pọ́nlẹ̀ jantirẹrẹ ẹmú yìí tẹ́ẹ̀rí pé ẹ lè continue bẹ́ẹ̀ ẹmú yìí tẹ́ẹ̀rí wípé ó rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ ẹ má nira yín lára ẹ má le koko mọ́ra yín gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ìkan lára àwọn sàábé lóbìnrin ó tokùn sínú mọ́ṣáláṣí okùn tó ta sínú mọ́ṣáláṣí tó bá yẹn náfílà lóru tó bá di wípó fẹ́rẹ̀ yóò wá fọ okùn yẹn yóò rọ̀ mọ́ okùn yẹn òun ni ó fi dúró tó bá ti rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá wọnú mọ́ṣáláṣí ó ní èwo leléyìí wọ́n ní zainabu ló ta síbẹ̀ ó ní hulúhù ẹ tú okùn yẹn ìkláfù minal àmàlì mà tòtè kóòlù ẹ̀ làbọ̀rọ̀ ayín lọ́rùn nínú iṣẹ́ èyí tẹ́ ẹ lágbára àti ṣe fàyínà láàlà yàmálù àtàtàmálù ọlọ́run bó ń ṣọba tí kó súsú bí ìsanilẹ́sàn iṣẹ́ olóore tí yẹn bá ṣe ẹ̀yìn lẹ́ kó súsú ìtẹ́bá rí pé ẹ lè ṣe òun ni kẹ́ ẹ ṣe ẹ má nira yín lára anamisa ọlọ́sàn wa sọ orí yusọ́lì àdúkùm nasharatọ̀ kí n kálukú yín kó kírun nígbà tó bá rí pé òun lókun àti kírun fàídà kásìlá tó bá di pé ó ti rẹ̀ àwòfàtàr àbó rẹ̀ tí ò lè ṣe tó ń ṣe mọ́fàlíyàrkù kó lọ sùn ẹlòmí ó ṣàfọ́sí ara ẹ̀ ṣàwọn nǹkan míì ó lè jẹ́ pé tìláwà alukur'an ló ń ṣe lákòjúwe bó ṣe ń ṣe ló ń tògbé ló ń tògbé ọ̀tọ̀ ni tó ń bẹ́nu kur'an ọ̀tọ̀ ni tó ń kà jáde tẹ́yìn bá bá rẹ̀ nu situation bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú bí pé kó rọra gbé tó ń kà kalẹ̀ kó lọ rest kó sinmi lànàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ẹlòmí nù yín yóò ló ń wá foríjì ni ṣùgbọ́n fàyà súbú náfsà yóò mọ bú rẹ̀ yóò mọ ṣépè fún rẹ̀ torí pé nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ mọ́ tó ń jáde lẹ́nu ẹ̀ kò rántí mọ́ kò mọ́ torí pé oorun ó ti mu so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ nípa pé iṣẹ́ ìjọsìn bẹ́ẹ̀ sì ṣe fẹ́ ká ṣe àwọn iṣẹ́ náà fìlà ló fẹ́ ká fìlà ká ìṣe eléyìí عن عبد الله بن عامر بن العاص رضي الله عنهما لا تدع عبد الله ما عمرو بكنا قال ابا يونس واتباري قالوا سبحانك قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní iná àhábà síyámi ìlàlá àwẹ̀ tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ ní síyámu daoud àwẹ̀ anábì daoud alaihissalatu wassalam wà hábà sọláti ìlàlá náfílà tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ ní sọlátù daoud náfìlà irun tí anabi dawud alayhisalatu wasalam ti máa yàn kánà yanamu nisfaleil a máa fi ìdajì òru sùn tá a bá ní òrùka níbi wákàtí méjìlá ni lápèjúwe àbí ká tẹ sọ yí pé ńgbà tóun bá wọ òru bẹ̀rẹ̀ àbí ká láti ẹ̀yìn irun ìṣáì tá a fi wò nǹkan bíi aago méjìlá àbí nkẹkẹ òun ni ó jẹ́ ìdajì òru anabi dawud alayhisalatu wasalam yóò sùn títí di ìdajì òru ní nǹkan bí aago méjìlá bí aago mọ́kànlá bọ̀ kọjá yóò sùn di àsìkò yẹn lẹ́yìn yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá jí tó wá jí anabi muhammad sallallahu alaihi wasallam wẹ̀yà kú mọ́sùlùsà ìdá kan ìdá mẹ́ta òru yé èèyàn náà fila ìdá kan ìdá mẹ́ta òru yé èèyàn náà fila wàyà náà mú sódùsà ìdá kan ìdá mẹ́fọ́ òru yìí tún sùn padà that is in bí bí roughly bí four hours ní èyàn náà fila yóò wá tún fi ìdá kan ìdá mẹ́fà tó ń ṣe bí roughly bí two hours yóò tún fi sùn padà ó fi nǹkan bí six hours ó fi sùn ó fi nǹkan bí four hours ó fi yàn náà fila yóò tún fi two hours sùn padà nítorí kó lè bá a lókun láti ṣiṣẹ́ lọ́sàn-án anabi dawud alayhi salatu salam oníṣẹ́ ọwọ́ ni tó ṣe wípé ó ń ṣiṣẹ́ tiẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ wípé ma akala ibn adam ta'aman qattun khayran min an yakula min amali yadi ọmọ anabi adamu ò lè jóúnjẹ kan tó dáa ju pé kó jẹ tó ṣe wípé ó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ fàyínà nàbí yàlla ìdáwùd anabi ọlọ́wọ́ bá dáwùd alẹ́sọ̀látọ̀ sàlám káàrẹ́ àkúrú min amali yadi oúnjẹ ń bí iṣẹ́ ọwọ́ rẹ̀ alágbẹ̀dẹ lànàbí dawud alayhisalatu wasalam ó dẹ̀ sí ó ń jíṣẹ́ ọlọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ náà kí la fẹ́ ló ń bi eléyìí ò ní pé yóò sùn yóò yẹn náà fílà yóò tún sùn padà nítorí kó lè ba lókun láti lè fi ṣe iṣẹ́ wọn ló jẹ́ pé ẹni tó ṣe pé wọ́n gbà síbi iṣẹ́ tí wọ́n ń sanwó iṣẹ́ tó ń ṣe fún wá débi iṣẹ́ wá bẹ̀rẹ̀ sí ní tògbé ọ̀gá wa ń pè wọlé gbogbo lè tó iṣẹ́ wa ní ọ̀la ọ̀gá mi ò pa ẹ̀ ọlọ́run ọba kò mọ̀ pé mo yan náfílà lóru ni kò sí tó kàn pẹ̀lú náfílà tó yan náfílà tó bá yan lóru tó ń disturb responsibility tó yẹ kó ṣe kò ń ṣe náfílà tí yóò máa gbàlá dáadáa ń bẹ ló fi jẹ́ pé iṣẹ́ tó jẹ́ ọ̀ràn yẹn léèyàn lórí kéèyàn ṣe é bó ti tó àti bó ti yẹ pẹ̀lá níyàn dáadáa ládàá ń bẹ́ńbẹ́ so anábì dawud alayhisalatu wasalam òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé náfílà tó dáa jù lọ́nu náà ṣe dandan ni pé káyẹ̀ náà fílà wákàtí mẹ́rin àbí close to wákàtí mẹ́rin ní gbogbo òru kò ń ṣe dandan kódà káyẹ̀ 30 minutes ò ń ṣe dandan eléyìí ní ṣe pẹ̀lú bí okú kálukú bá ṣe rí lẹ́yìn ìran ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mójútó bó ti tó àti bó ti yẹ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan náà fílà ká mú èyí tó ṣe wípé ó dáa jù fún wa ń bẹ́ tí ò ní ní ìpalára fún wa eléyìí ni stanji onílàáká èèyàn torí ẹ ààrẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò encourage àwọn èèyàn kan ẹ̀nà fìlà lóru lára ẹ̀ nìyí tó ṣe wípé ó ń pe abdullahi bin amr bin al-asi yìí náà kẹ́bó ṣe ilẹ̀ nú àwọn tíra sunan bákan náà sọ bukhari sahih muslim anam sallallahu alaihi wa sallam ní ya abdullah irọ́ abdullah látàkùn mithla má dà gẹ́gẹ́ bí lágbájá ọmọ lágbájá o kana yakumu al-layl thumma taraka qiyam al-layl ó máa ń yan náfìlà lóru tẹ́lẹ̀ ṣùgbọ́n kò yan máa ń sìn nàmà nábì ò lè mọ torí pé tí ò ṣe mọ́ nǹkan tí ó kì í ṣe ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n fẹ́ ká ṣe é ni pé má dàbí lágbájá tó ṣe pé ó máa ń yan náfìlà lóru tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò láti lè fi discourage ẹ̀ bí irú nǹkan bẹ́ẹ̀ láti lè fi encourage ẹ̀ láti máa yan náfìlà sàábẹ̀ yìí gangan fún rẹ̀ òun náà tún wá yan náfìlà débi pé ó fàṣejù kún Ànábì sallallahu alaihi wasallam ó correct ẹ̀ lórí eléyìí nípa yìí pé nǹkan bá ṣe máa yan náfìlà ni bá ṣe máa ń ka Kùránì ni Ali radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe ń bẹ̀rù Muslim àtàwọn tíra hadithi mi ẹni tó súnmọ́ anabi sallallahu alayhi wa sallam ni ìjọ kan anabi sallallahu alayhi wa sallam wá lọ sílé òun àti ìyàwó rẹ̀ tó ń ṣe fatima tó ń ṣe ọmọ anabi sallallahu alayhi wa sallam anabi wá kanlẹ̀kùn láti jí àwọn méjèèjì gbé kan yẹn náfìlà lóru gẹ́gẹ́ bí alimami nasaayi ṣe gbà wá ali lóun wá dìde òun jókòó tó ń fọwọ́ gbojú òun anabi sallallahu alayhi wa sallam tó padà wá láti tún wá jíu láti wá sọ fáwọn pé kọ́ ali rọ̀dẹ̀láwọ̀ anhu olùwà sọ fún yí pé ya rọ̀súlọ́lá ìròjíṣẹ́ ọlọ́wọ́ bá iná ma ń fún sùnà ìdàlá ẹ̀mí wa ó ń bẹ lọ́wọ́ ọlọ́run ìṣá àyẹ̀bọ̀ àṣàhá tọ́wọ́n wa bẹ gbé e dìde tàtúwà fẹ́ rìlíìsẹ̀ pé ká padà sáyé ìṣá àyẹ̀bọ̀ àṣàna bọ̀ àṣàna tó bá wù láti dá padà sáyé yóò dá padà sáyé onímọ̀nù sọ́lì ilá máa kú ti balánà ìtọ́lọ́run bá rọ̀ wá lọ́rùn láti kí láàkì òjíṣẹ́ ọlọ́run bá lè rọra fi wọ́lẹ̀ ó ń lọ alì rọjà láwọn àní olóhùn gbọ́ tó ń fọwọ́ gba ìtàn rẹ̀ pé wàkánà ìsánú àkàrà ṣe ìjádàlà ọmọ ènìyàn fẹ́ràn argument púpọ̀ kò lélẹ̀ lórí ṣùgbọ́n yóò máa encourage àwọn sahaba rẹ̀ tó wà ńlá alẹ́ láti yan náfìlà láti lè ṣiṣẹ́ olóore ṣùgbọ́n tó bá rí páwọn kan tó fẹ́ ṣàṣejù ní yóò tún pa kíyèsí wọn padà láti ṣe pé kí ni ẹ̀dúró déédéé ẹ má ṣàṣejù torí pé anáfílà tá à ń sọ yìí ó ní àwọn àǹfààní tó pọ̀ jantirẹrẹ lára rẹ̀ òun náà ni wípé tó bá di jọ́ǹgbé ń dalì kìáma àwọn kùdìẹ̀kùdìẹ tó máa ń bẹ níbi àwọn iṣẹ́ dáadáa tá a ṣe pàtàkì jùlọ àwọn iṣẹ́ ọ̀ràn èèyàn tá a ṣe ọlọ́wọ́n bó sọ fún àwọn màláìka pé òǹdúrú ilà sọláti abdi ẹ wo irun tí ẹrú mi kí aláwọ̀ mi tàtàwọ̀ ṣó ní náfìlà kankan tó ṣe táwọn màláìka bá wò tán bá rí kó ní tàtọ́wò anamisọ́lá asálàm ní fàyùkámẹ́lù bí hí fàrídọ̀tù ìtójú ọ̀ràn yẹn wọ́n fi tàtọ́wò yìí ni wọ́n yí pé ọ̀ràn yẹn rẹ̀ tó kù díẹ̀ káàtó torí kò sẹ́yìn tó lè garanti wípé òun kírun bó ṣe kó ń kírun ìyẹn ìrún ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà ni àwọn àwẹ̀ tá ń gbà kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà pó ń gbà bó ṣe kó ń gbà ṣùgbọ́n tẹ́yìn ò bá níná fílà tí ekun tí ọgbẹ́ntì àwọn nǹkan wọ̀nyí eléyìí lè fẹ́ jẹ́ nǹkan tí ó le fún wájú ọlọ́run ọba ṣùgbọ́n tá a bá ṣe náà kò gbọ́dọ̀ jẹ́ tún wọ́n sí ká má ṣe nǹkan tí ó ní ìlapa burú fún ara wa lànàbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ló fi encourage sàábé yìí ipa wípé máa gbàwé ọjọ́ mẹ́ta gbàtólù ńlágbára jù bẹ́ẹ̀ lọ anamisọ̀lá asálàm ní ó dá máa gba ọjọ́ kan kó má gbọ́jọ́ méjì olóhùn lágbára jù bẹ́ẹ̀ lọ má gbọ́jọ́ kan má gbọ́jọ́ kan ó tún lóhùn lágbára jù lọ ànábi ní kò sí tó dáa ju yíyún lọ bákan náà níbi títí irun ànábi sallallahu alaihi wasallam ó tún sọ fún nípa à ń kírun àti à ń ka alukur'an ànábi sallallahu alaihi ní gbogbo pò máa ń kírun gan lóru tó kì í sùn rárá ó anamisọ́lá asalam ni gbìyànjú àti máa parí kùránì kan láàrin 30 days that is ká gbìyànjú àti máa ka jùzíù kan ní jojoojúmọ́ mùsùlùmí ó gbìyànjú àti máa ṣe lé so yóò di pé yóò máa parí kùránì kan láàrin 30 days nínú ẹgbàá wa míì bí a láàrin bí 40 days sábẹ́ ilé òun lágbára jù bẹ́ẹ̀ lọ ànímsọ́lá asalam ló dáa máa ṣe láàrin twenty days ó ní mo tún lágbára jù bẹ́ẹ̀ lọ anamsọ aláàsálàm ní máa ṣe láàrin ten days ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ anamsọ aláàsálàm ní máa ṣe láàrin seven days eléyìí ni ti abdullahi bin amr bin al-asi tó ṣe wípé anamsọ aláàsálàm tó sọ fún tó dẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó di pé òun náà dàgbà kò padà fẹ́ lè kọ́ntínú kìíní mọ́ a on a off wa wẹ̀ fẹ́lẹ́ kọ̀ntínú ẹ̀ mọ́ ó wá sọ wípé lẹ́yìntà ni kọ̀bíl tó rọ́ọ̀sọ̀tà nabi yìí sọ̀lá àṣàlám mo wíṣì kí n gba concession tánàbí sọ̀lá àṣàlám tó ti fún mi nítorí kí bó ṣe ní mọ ṣé yẹ kí n ti gbà bẹ́ẹ̀ kí ni ẹ ti ń tẹ̀ lórí ẹ̀sì òun gangan fún rẹ̀ tó yẹ pé kò fẹ́lẹ́ kọ̀ntínú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ànàbí sọ̀lá àṣàlám ní ahabul amali lọ́lá adúwàmùhà wà ń kọ́là èyí tó dáa jù nínú iṣẹ́ òun ni tẹ́yẹn lè kọ̀ntínú kódà kó kéré ṣùgbọ́n sàbẹ̀ yìí kò fẹ́ fi tí ànábì sọlá asám tó jáde láyé tó bá ohun tó ń ṣe àbí tó róhun tó ń ṣe kò fẹ́ filẹ̀ àwọn àmọ́ dọ́gbọ́n mi sí ọgbọ́n ẹ̀ ni pé yóò gbà lọ ó lè gba bí ọjọ́ mélòó kan tẹ̀léra wọn yóò wá tún sinmi ọjọ́ mélòó kan tẹ̀léra wọn torí pé kó gbà ní a day on a day off a day on a day off ìyẹn ni ó le lára ju pé kó fi àmọ́ iye ọjọ́ gbàwẹ̀ kó fi àmọ́ iye ọjọ́ kó má fi gbàwẹ̀ lọ ó padà wá change ẹ̀ sí pé kó ń fi àmọ́ iye ọjọ́ gbàwẹ̀ then iye tó jẹ́ dèdè ọjọ́ tó fi gbàwẹ̀ yẹn kó tún fi dèdè rẹ̀ náà kó tún fi sinmi so eléyìí ni ó wà easier fún ṣùgbọ́n iye nọ́mbà ọjọ́ tó gbà yóò padà kú sí nkankan náà yóò padà kú sí nkankan náà ṣùgbọ́n ó prefer lélẹ́yìí torí pé ah ìtò sọfánẹ́mùsọ lásán kó ń lè ṣe ní kó wá filẹ̀ òun ò ní filẹ̀ bẹ́ẹ̀ náà ni náà fílà rẹ̀ tó yàn lóru yóò pín kùránì tó ń kà yóò pín sí bí ọ̀nà méjì yóò ka àwọn kan ní ọ̀sán àwọn apá kejì yóò ka lóru nítorí pé kò fẹ́ fi tó ń kà ní kúránì náà lẹ ṣùgbọ́n gangan fúnra ẹni ó ní ilé ìtàn ní kọ̀bíl tó rọ́ọ̀sọ̀tà nàbí sọ́lá àṣàlám kò má dáa kó ṣe pé ń tánìm sọ́lá àṣàlám tó ti advice òun kó ń gbà irun tóun ṣe ní ìjọsìn abubakar òṣèrú ẹ umaru òṣèrú ẹ ṣùgbọ́n tá a bá ń wò ní ipò ní ọláwájú ọlọ́wọ́n ọba ohun tó ń ṣe yẹn kò dáa tó abubakar bẹ́ẹ̀ ni kò dáa tó umar bẹ́ẹ̀ ni kò dáa tó ali bẹ́ẹ̀ ni kò dáa tó usman ṣùgbọ́n àwọn ò ṣe báyẹn ló fi jẹ́ pé ìtẹ̀lé ànábi sọ̀lá asálám bó encourage wa the best way tí wọ́n lè fi rí ládàá ni gbogbo iṣẹ́ ìjọsìn muhammad sọ̀lá asálám ó lè sọ àwọn nǹkan fún wa tó ṣe wípé òun gangan fúnra ẹ lè mọ́ ṣe bọ̀ tó fi rinlẹ̀ fún wa pé nǹkan yìí dá lápẹjú onítàbí ọ̀bẹ́yìn alhaji wal umra anam sallallahu alaihi wasallam ní ẹ máa ṣe ájì àti umra ẹ máa ṣe fa ináwó ma yẹn fi hanil fakara wa dùnú torí pé méjèèjì ni wọ́n máa ń ti òṣì dànù wọ́n máa ń pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kàmá yẹn fi kíru khabas alhadid gẹ́gẹ́ bíi kí ni mẹ́lọ̀ tí àwọn abẹ́lọ̀ tí àwọn àwọn alágbẹ̀dẹ tán máa ń lò tán máa fi ń fẹ́ kíní náà gẹ́gẹ́ bí ni ìdìbò ṣe máa ń tiye èyí tí ó da kúrò bí irin wàzáàbù àti èyí tí ó da níbi góòdù àti fàdákà bọ́ ṣe máa ń ti dànù bẹ́ẹ̀ náà ni hajj àti umra kí ẹ máa ṣe láṣetúnṣe ẹlòmíà wo pé ah, tó ń bá ti ṣe hajj ẹyọ kan ó ti tó ah, ṣebí ẹyọ kan náà ló jọ́nà yẹn nú anamsọ́lá asálám onítàbí ọ̀bẹ̀yìn alhaji wal umra ẹ ṣe láṣẹ tún ṣe tí ìgbàláyẹ bá wà ṣe ṣùgbọ́n náà muhammad sọ́lá asálám òun ṣe umra bíi mẹ́rin ó ṣe àjẹ ẹyọ kan ṣoṣo pẹ̀lú gbogbo eléyìí náà ó encourage wa láti máa ṣe àjì láṣẹ tún ṣe tí opportunity ẹ bá yọ so àwọn iṣẹ́ kan máa ń bẹ tó ṣe irun nísìngbà tó sọ fún ẹni pé àwẹ̀ tó dáa jù láwẹ̀ anábì dawud alayhisalatu salam anábì ò kì ń gbà bẹ́ẹ̀ òun tí ó ká gba ọjọ́ méjì ká ọjọ́ kan ká gba ọjọ́ méjì túnu gẹ́gẹ́ bí àdífì míì abdullahi bin amir bin al-asir radallahu anhu àbí ẹlòmínà náà sahaba gẹ́gẹ́ bó ṣe bẹnu sahih muslim ó ní anamsọ allah salam ní waditu anni tuwiktu kí n lè gba wáwẹ̀ báyìí ó wù mí kí n ní agbára àti gbà ṣùgbọ́n nàìjíríà lásàmì tó máa ń ṣe òní kó gba ọjọ́ mẹ́ta nínú oṣù ìgbà míì kó gba thirteen fourteen fifteen ìgbà míì kó kàn gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù láì ṣe pé yóò tẹ̀léra wọn bẹ́ẹ̀ ìgbà míì dẹ̀ nàìjíríà lásàmì agbàwẹ̀ léra yóò tún padà túnú léra náà best tá a lè ṣe òun ni ká wo nǹkan advice wa ká ilé ni tó dáa jùlọ lápèjúwe tá a bá wo ájì anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó wá tó wá ṣe ájì tawaafu mẹ́ta péré náà ló ṣe that is apart from tawaafu alkudum tó ṣe ńgbà tó dé ó tún ṣe tawaafu míì òun ni tawaafu tí a mọ̀ sí tawaafu ìfàdọ̀ ìgbà tí ó tún máa lọ ó ṣe tawaafu wàdà gẹ́gẹ́ bí abdullahi bin abbas ọ̀dàláwà ẹni bó ṣe gbà wáyé bó ṣe mẹ́nu ibi tánàbí dẹ̀ dé sí kò ń ṣe ibi tó jìnà púpọ̀ ibi tí wọ́n ń pè ní hajjul òun lànà ìbísọ̀ lásán dé sí níbi maka náà ni ṣùgbọ́n kò ṣe nǹkan tí ó kó ìnira báwọn èèyàn ẹlòmí àwọ̀ ipé ojoojúmọ́ lówó mọ́ lọ ṣe tàwáfù tó bá lọ opportunity ni òun mọ́ lọ ṣe tàwáfù awádé kíbẹ̀ ẹ wà crowded débi pé àwọn náà ṣẹ̀dé táwọn fẹ́ ṣe tó jẹ́ ọ̀rọ̀ èèyàn títí wọn kò ní fún láyè ṣùgbọ́n wa khairul adi adi muhammad sallallahu alaihi wasallam anabi tó ṣe irú ẹ̀ bó ṣe ṣe yẹ ó mọ reason tó fi ní ká ṣe fine ládàá ń bẹ́ ń bi ká ṣe tawáfù ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a gbọ́dọ̀ mú níwọ̀ntúnwọ̀nsì ló fi jẹ́ pé àwọn sàhábà radwanullahi alaihim bánabi ṣe ṣe làwọn náà ṣe ṣe so ẹni tó ṣe yí pé ó ń dúró ti bánabi sallallahu alaihi ṣe ṣe nǹkan èyí tánàbí sallallahu alaihi wasallam encourage pé ẹ tún lè ṣe báyìí irú èèyàn bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé ó di nǹkan mú dáadáa ṣùgbọ́n ká wo wípé àálà bọ́ra wa lọ́rùn nǹkan tí ó kó ìnira bá àwa gẹ́gẹ́ fúnra wa àbí nǹkan tó likely kó kó ìnira bá àwọn ẹlòmíì ẹ̀sìn ò faramọ́ lápẹjù tó bá ń bẹ́ ń a ní Ànábì sallallahu ó ń distance ọwọ́ rẹ̀ kúrò níbi rẹ̀ nígbà tó bá ń tó bá ṣe sáfù oni ní iye àwọn èèyàn tán wà ń bẹ yóò wá ti ọwọ́ rẹ̀ báyìí alóòfẹ́ ṣe súnà in tó ṣe ẹni ti fi ń gbá àwọn ẹlòmíì fi ni wọ́n lára ìyàtọ̀ ń bẹ láàrin pé òun dárun kí fún rẹ tó ṣerú nǹkan bẹ́ẹ̀ àti wípé òun bẹ láàrin àwọn èèyàn tó ṣe wípé opportunity àti ṣerú nǹkan bẹ́ẹ̀ ìní àgbọ́yé ń pa ẹ̀sìn ní eléyìí bẹ́ẹ̀ náà ni bàbá ń lídìí àwọn èèyàn nírun anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam Oni ní tẹ́nì kan bá kírun fún rẹ̀ ẹnu yín faliutọ́ will masha kó fọ ẹrúgùn bó ṣe wù ẹbọ òní ẹnu di olùsìn ni pé kó mọ̀ ní rẹ̀ lára ṣùgbọ́n tó bá fi lè kírun fún àwọn èèyàn ó ń bẹ lẹ́yìn lára àwọn tó ń kírun lẹ́yìn ẹlòmí aláàrẹ̀ ni ẹlòmí ó pé irun jọ́rọ̀ yẹ ni ó ní nǹkan mi tó fẹ́ lọ àtẹ́ni sí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti kúrò ń bẹ́yẹn ni anamsọ́lá asálàm ní faliutọ́ kó ṣe fúfú yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó máa jẹ́ kéèyàn rí láadá níwájú ọlọ́wọ́ bá ní ká máa gbọ́yé ń pẹ́ ẹ̀sìn iṣẹ́ olóore ńláńlá ni ẹni tí ò bá ní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn ó lè ṣe àmọye iṣẹ́ tó ṣe pé ta bá wo nǹkan tí ó rí bẹ́ nǹkan kékeré ni ṣùgbọ́n ló ti ṣe tó ṣe púpọ̀ yìí ó rà gẹ́gẹ́ bí wèrè ni tó ṣe pé kò sí tó rí ńlẹ̀ tí ò ní mú yóò kàn di gbogbo ẹrù yẹn tẹ́ bá gbà lọ́ẹ̀ tán bá tú ẹ̀rí rí nǹkan tó wúlò nù nǹkan tó ṣe pé ó dìjọ ṣùgbọ́n èèyàn gidi ni ó wò ó pé òkè kí ni nǹkan tó jẹ́ nǹkan tó necessary fóun kí ni àwọn nǹkan tó tún wò ókè tó yẹ kó mú bẹ́ẹ̀ náà ni ìjọsìn ṣe rí agbọ́rọ̀ ṣe nǹkan tó ṣe wípé lẹ́yìn nǹkan tó jọ́ra yàn nǹkan tó ṣe pé jẹ́ náà fílà ká wo èwo ni ò ní ní ìpalára bá ara wa tó bá ti di pé ó ní ìpalára fún wa ta fẹ́ mọ complain àti fẹ́ mọ lùzì láàdá tó yẹ ká gbà ń bẹ́ bákan náà nǹkan tá a fẹ́ ṣe káwo kí ni ìnira tí ó fà fún àwọn ẹlòmíì ẹlòmíì sì yóò kiri mọ́lẹ̀ yóò lóhun ṣe òun wọ kálúwà ni òun ò ṣe kí nìkan bẹ́ẹ̀ lè bí ń pàyàwó ebi ń pọmọ kò fún wọn ló ń jẹ kò dẹ̀ mọ̀ pé n tó ń ṣe yẹ ni iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan lòun rọ́lù láti torí pé kí ni òun fẹ́ gẹ́ẹ̀tì náfìlà kan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan ta gbọ̀rọ̀ ní àgbọ́yé ń pa rẹ̀ ni ẹnẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khairan ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó bá fẹ́ oore fún yufaqihu fi din yóò fún ní àgbọ́yé nípa ẹ̀sìn ẹni tọ́lọ́n bá fẹ́ orí fún yóò fún ní àgbọ́yé nípa ẹ̀sìn so eléyìí ká ní alfiqhu fi din ó pàtàkì púpọ̀ àmọ́ àwọn nǹkan ó láà ṣe àmọ́ àwọn nǹkan ó láà ṣe iṣẹ́ olóore nǹkan tó pọ̀ púpọ̀ ni ẹlòmí àwọn pé àwọn òní opportunity àti ṣiṣẹ́ olóore báyìí iṣẹ́ olóore mi ń bẹ téèyàn tún lè ṣe náà tó ṣe wípé tá a bá ń ṣe àmọ́ ní ládá tó súnmọ́ ládá àwọn tí wọ́n rí iṣẹ́ àbáwọn tí wọ́n ṣe àwọn iṣẹ́ olóore kan táwọn ò opportunity gbogbo àwọn nǹkan yìí náà láti kà fúnra wa sẹ́yìn à ń sọ eléyìí láti lè túnmọ̀ fi ran ẹnì kọ̀ọ̀kan wa létí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala yìí tí a sọ fúnra wa iná kọlọmba kó jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kọlọmba subhanahu wa ta'ala kò ṣe àlékún àgbọ́yé fún wa kó gba ìjọsìn wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa wa alaykum assalam nam àwọn nípa tashahud òun náà ni ká ṣe àtàhíyàtú lílá then ká fi ashadu allah ilaha illallah dé ìparí ká fi kún òun náà pé tashahud tí ó bá sí ashadu yẹn bẹ́ẹ̀ àti ṣetán pé tashahud torí pé gbólóhùn tashahud gangan ibi tí wọ́n ti yọ òun náà ni ashadu allah ilaha illallah tí a fi parí níbi tí muhammad sallallahu alaihi wa náà so àwọn nǹkan wo la tún lè áàdì mọ́ tá a bá ti ṣe tàṣáwùdù tán a ní àwọn nǹkan oríṣiríṣi anabi sallallahu alaihi wasallam rẹkọmẹ́ndì náà ta lè áàdì mọ́ lára ẹni ká ṣe àsàlátù fún anabi muhammad sallallahu alaihi wasallam lára ẹni kí awa ìṣọ́ níbi nǹkan mẹ́rin níbi aburú almasi dajjal níbi aburú sari bákan náà ká wá ìṣọ́ níbi káwá ìṣọ́ níbi àwọn nǹkan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó dárúkọ lára ẹ̀ náà tún àwọn nǹkan mítàlẹ́ sallallahu alaihi wasallam tó rẹkọmẹ́ndì tó yẹ pé ta bá wọnú citadel of the believers àárí àwọn nǹkan yìí ń bẹ so bí yẹn bá ṣe ní àyè sí òun ni yóò ṣe ṣe sí ẹlòmí lè lo 3 minutes four minutes níbi tàṣáwùdù ẹ̀ tàti tó bá ṣe tàṣáwùdù tán àwọn àkárì tí ó túnmọ̀ mú wá ẹlòmí lè lo bí 3 minutes wọ́n ẹlòmí lè lo 5 minutes ní ó depend lórí bó bá ṣe ráyè sí ṣùgbọ́n the only thing ni wípé agbọ́rọ̀ differentiate láàrin ìgbà tá ń lead àwọn èèyàn níhun àti ìgbà tá ń dárú kí fúnra wa eléyìí pàtàkì púpọ̀ nam ẹlòmíì tí wọ́n lead nírun náà kó mọ̀ mọ̀ expect wípé ìmọ̀mù tí ó lead òun nírun kó kàkà kúrú aláwọ̀ ahad kó dẹ̀ ṣe kí ni kó lọ rúkú torí pé ẹlòmíì náà ẹlòmíì ò ní kan ṣe ẹlòmíì lè fi wákàtí kan kó fi dúró láti lè fi wo bọ́ọ̀lù ṣùgbọ́n kò lè fi fifteen minutes kó fi kírun ó ní lára irun tó bá kí fún fifteen minutes ni ó ti pọ̀ jù ṣùgbọ́n lè dúró lè mú standing kó wo man u àti gbogbo man kan sọ ní láti lè fi láti lè fi gbádùn ààrẹ ṣùgbọ́n tó bá yẹ kó rí irun ni ẹsẹ̀ ó ti mọ oró eléyìí náà a láti wo gbogbo àwọn agbègbè yìí ṣùgbọ́n ó pàtàkì púpọ̀ fẹ̀yìn tó bá ń lédìí wọn kó consider àwọn èèyàn ṣùgbọ́n tí wọ́n bá ń kí fún rẹ̀ so anabi sallallahu alaihi wasallam al-mutatawwi amiru nafsi ẹni tó ṣe tatawa òun gangan la amiru ààrẹ òun gangan ni amiru ààrẹ so ó lè control ààrẹ bó bá ṣe wù the only thing kan ni pé kó má nírẹ̀ ẹ̀ lára tó bá ti nírẹ̀ ẹ̀ lára ó likely kó fẹ́ mọ́ reduce e láàdá tó yẹ kó gbà ṣùgbọ́n ká ní àwọn èèyàn lára eléyìí islam ó takò so wallahu a'lam wọ́n ní i want to ask question based on a man having sexual intercourse with his uh, slave girl without legal marriage between them nam ta bá ní slave girl ààyè òkọ́mọ̀ mọ́ láwùjọ tí a wà yìí a lè ní ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wa ẹni tá a gbà ṣiṣẹ́ ni kò ń ṣe ẹrú wa ẹrú ó yàtọ̀ sí ọmọ ọ̀dọ̀ ẹrú property ni a lè ta a lè lò ó fúnṣẹ́ báwa ṣe lè báwa ṣe lè the only thing kan ni pé ká mọ́ lábọ̀ wọn lọ́rùn nítorí agbára tiwọn náà lọ gẹ́gẹ́ bí tánàbí wa muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ṣùgbọ́n mo employer ọmọ kan kó mọ bá ń fabọ́ kó mọ bá ń gbálẹ̀ kó mọ bá ń fọṣọ ó ń gbélé mi mò ń sanwó oṣù fún eléyìí employee ni so èèyàn ò ní right àti sọ wípé èèyàn fẹ́ rí òwò ẹ̀ gan-an téèyàn bá rí owó rẹ̀ orí nǹkan tí ó yẹ kó rí so káwọn ti sọ wípé yóò bá láṣepọ̀ ìbárú èèyàn bẹ́ẹ̀ láṣepọ̀ kò ní orúkọ méjì ju zina lọ zina ni irú nǹkan bẹ́ẹ̀ kọlọ́n bá pé ó ṣàánú wa ṣùgbọ́n tó wá ṣe wípé ọmọ tó ṣe pé ẹrú ni kò ń ṣe zina èyàn ò bá ní ìyàwó kan kó wá ní ẹrú 20 ó ní opportunity láti bá wọn láṣepọ̀ gẹ́gẹ́ bẹ́sìn fi bó ṣe fi rinlẹ̀ ló jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá sọ fún òun náà ni pé àwọn tó ṣe wípé wọ́n máa ń tó ẹgbẹ́ ìyàwó wọn náà máa ń bá láṣepọ̀ àwọn máa malakat aymanuhum àbí nǹkan tí wọ́n ní ní ẹrú fainahum ghayru ọlọ́run ní àní bú wọn fúnrú ẹ̀ àní bá wọn wí ṣùgbọ́n wọn máa ní tágà wàrà adhalika ẹni tó bá tún lọ wá nǹkan mí lẹ́yìn eléyìí fàwọlá ìkọ̀mùlà àdúrù àwọn olùkọjá àlànà so ẹrú ó yàtọ̀ sí ọmọ ọ̀dọ̀ kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk